بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ti òní ọjọ́ òní ni àrìbíà ọjọ́ kẹtàlélógún twenty three jùmọ́dà sáà ní oṣù kẹfà ọdún 1443 bí a bá ṣe ń wọlé sí orí ètò yìí kí a máa tẹ like ká máa tẹ love ká máa share rẹ̀ ohun tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa ni òní òun ni mo pè ní fífi Allah wé ènìyàn fífi Allah wé ènìyàn ìjókòó àkọ́kọ́ lórí ẹ̀ nìyí part one insha Allah. Um, agbẹnusọ àwọn oníbídíà kan òun ni ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìṣìnà kan tí a gbọ́dọ̀ pera wa sí àkíyèsí lórí rẹ̀. ìdánilẹ́kọ̀ọ́ ìṣìnà ni ìdánilẹ́kọ̀ọ́ náà jẹ́ fún umma. a sì gbọ́dọ̀ ṣàlàyé lórí ẹ̀. ó pe àkọlé ọ̀rọ̀ rẹ̀ ní fífi ọlọ́run wé ènìyàn fífi ọlọ́run wé ènìyàn. mo wá fẹ́ tún ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ tún ṣe. kó lè ṣe wẹ́kú sí ohun tí Islam sọ kó lè ṣe wẹ́kú sí ohun tó wà nínú súnà ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam. agbẹnusọ àwọn oníbídíà náà ọpa irọ́ ńlá mọ́ àwa mùsùlùmí tí a jẹ́ ahalùsúnná wàlìjẹ̀mọ́ à ọ̀pá irọ́ ńlá mọ́ wa gbogbo ahalùsúnná wàlìjẹ̀mọ́ à látànà títí dòní títí di ọ̀la agbẹnusọ àwọn oníbídíà yìí ọ̀pá irọ́ ńlá mọ́ wa ó ní. àwa tí a jẹ́ ahalùsúnà wàlìjàmáà ó ní a fi aláòwé ènìyàn nítorí pé a sọ pé aláò ní ojú ó ní ọwọ́ ó ní ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ohun tí ó sọ yìí irọ́ ńlá gbáà ló pamọ́ ahàlùsọ́nà wàlìjàmáà irọ́ irọ́ ńlá gbà ni nígbà tó pa irọ́ mọ́ gbogbo wa lápapọ̀ ó tún wá pa irọ́ kan mọ́ samahatu sheikh ibn baz rahimahullahu ta'ala ó tún pa irọ́ kan mọ́ àwọn lọ́tọ̀. ẹni yìí tó jẹ́ agbẹnusọ àwọn oníbídíà ní ti pé èèyàn lè ka tírà ó lè ka tírà kéwú yọ lẹ́nu rẹ̀ ẹnu rẹ̀ sì dùn ṣùgbọ́n kò sí ìmọ̀nà Islam lọ́dọ̀ rẹ̀ ìmọ̀nà Islam. kò sí ní ọ̀dọ̀ rẹ̀ kò sì jọ wá lójú nítorí wípé àwọn àlùfórúkọ bẹ́rù náà jíhà àwọn fórúkọ tí wọn ò ní là kì í ṣe pé a ní rí ẹni tí kí ó nínú wọn. ṣùgbọ́n wọ́n da ojú ẹ̀sìn rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ṣé kò sí ẹni tó mọ kí ó nínú ṣíà ni wọ́n mọ kí ó rẹpẹtẹ ṣé kò sí ẹni tó mọ kí ó nínú ìjọ wọ́n mọ kí ó rẹpẹtẹ àwọn oníkọ̀dìríyà ńkọ́ àwọn náà mọ kéwù àwọn amadíyà ńkọ́ àwọn náà mọ kéwù àwọn àṣàyírọ̀ ńkọ́ àwọn mùtẹ́zílà ńkọ́ àwọn jahamiya ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn wọ̀nyí pátápátá láàrí oníkéwú nínú wọn tó kéwú tó yẹjú ṣùgbọ́n ọ̀nà máa súnà kò yé wọn wọn yóò sì ṣòro kí ẹnìkan kó wà kan kó ní máa kéwú kó wá máa sọ̀rọ̀ láì ní máa rí ohun tí ó fi máa gbé ọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀ lódì lódì. a lè ṣàfẹ́kù ẹni tó mọ kéwú nínú àwọn àlùfúrúkọ àdọ́là a lè ṣàfẹ́kù wọn ṣùgbọ́n ìṣòro tí wọ́n á ní ni pé wọ́n mọ̀ pé ajá lọ́bọ wọ́n ma da lúrú pọ̀ mọ́ sápà wọ́n mọ̀ daṣọ bo òdodo mọ́lẹ̀ wọ́n máa dọwọ́ bo òdodo bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀mí wọn wọ́n mọ òdodo nítorí pé alábòsí dára rẹ̀ mà alábòsí ara rẹ̀ mà kí alábòsí wà nínú òkùnkùn ọ dá ara rẹ̀ pé alábòsí ni òun láì ṣẹ̀ṣẹ̀ sọ pé alábòsí ni o kí Allah wa bá ní tọ́ arákùnrin wa yìí agbẹnusọ àwọn oníbíbíà yìí gẹ́gẹ́ bí àwọn sálàfù sọ́ọ̀lì ṣe gbọ́ yé màá wá já àwọn irọ́ tó pa pamọ́ ahalu sunna wal jamaa màá já àwọn irọ́ tó pa pamọ́ wa ó pa àwọn irọ́ ńlá mọ́ wa ẹ jẹ́ kí kí n kọ́kọ́ sọ nípa irọ́ tó pa sheikh bunu bas irọ́ sheikhana samahatu sheikh ibn baz rahimahullah irọ́ tí ẹni yìí pamọ́ wọn ẹ jẹ́ láyé àfáwà bombas nígbà tí wọ́n wà láyé pẹ̀lú ọ̀kan nínú àwọn àfáwà láti azari tí wọ́n jẹ́ àgbà àfá láti àrígbà náà wọ́n ń ṣe fàáfà lórí irú ọ̀rọ̀ báyìí bombas ò wá gbà wípé a gbọ́dọ̀ ṣe tẹ̀fúwìl kò ní í jẹ́ túmọ̀ nǹkan yẹn àfá yẹn wá ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ kí búrú blas kí wọ́n tú àyà ìfún wa ìwà máa ń kánà sí àdìyí àmọ́ ẹni bá fọjú láyé wà fìlà àkùrọ̀ àmọ́ yóò fọjú lọ́rùn bòmbáàsì wájú àfáyẹ wá ń bè lọ́wọ́ bòmbáàsì pé ṣe tó bá di lọ́rùn bòmbáàsì ó tún fọ́ lójú yóò tún wá ṣìnà kò ní sí lójú ọ̀nà ọlọ́run ara bòmbáàsì wá wálẹ̀ lójú náà lọ. ẹ̀túgbọ́ lẹ́ẹ̀kan sí o tóun yẹn bá clear ẹ dákun ẹ comment pé ó clear sí yín ẹ̀yin tẹ́ wà mi. ọ̀rọ̀ yìí ó dá fàáfàá lẹ̀ nígbà tí wọ́n wà láyé pẹ̀lú ọ̀kan nínú àwọn àfa wa láti azari tí wọ́n jẹ́ àgbà àfa láti àyíngbà náà wọ́n ń ṣe fàáfà lórí irú ọ̀rọ̀ báyìí kò ń bá ṣe òun àgbà wípé a gbọ́dọ̀ ṣe tẹ̀fúwì kò ní jẹ́ túmọ̀ nǹkan yẹn àfa yẹn wá ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ kí búrú báàsì kí wọ́n tú àyà ìfún wa ìwà máa ń ká ànà fi àdì àmọ́ ẹni bá fọ́jú láyé wọ́n fi làákọ̀ọ́ àmọ́ yóò fọ́jú lọ́rùn kò ń bá ṣe wá tù àbáyá wá ń bèèrè lọ́wọ́ bòmbáàsì pé ṣé tó bá di lọ́rùn bòmbáàsì ó tún fọ́ lójú yóò tún wá ṣìnà kò ní sí ojú ọ̀nà ọlọ́ ara bòmbáàsì wá wálẹ̀ lójú ọ̀nà ọ̀rọ̀ pé a ti gbọ́ nǹkan sọ a ti gbọ́ nǹkan tí agbẹnusọ àwọn oníbídìí àsọ ó ní lọ́dún kan nígbà tí sheikh bonu bá sì wà láyé rahimahullah ó ní òun àti àgbàfà kan ní aziari wọ́n jọ ṣe ìfàǹfà lórí ìtumọ̀ àyà eh, ẹni tí wọ́n bá láyé yóò fọ́jú lọ́run so ọ wá ń sọ̀rọ̀ ṣèkùbónú bá sì wípé wọn ò mọ ah, wọn ò mọ ìtumọ̀ àyà yẹn tó tó fi já sí wípé tí mọ̀ pé bàbá náà afọ́jú ni wọ́n ò ríran ní ti ẹyinjú tọ̀ wọ́n ní ṣékùlé azíàrí kan lọ́wọ́ aṣẹ́ ṣe àlàyé ẹ̀ fún wọn ẹ bá ń sọ fún agbẹnusọ yìí pé àkọsílẹ̀ ń tó sọ yẹn kó display fún wa. àkọsílẹ̀ ohun tó sọ yìí ìṣẹ̀lẹ̀ yìí ibi tó ti rí kà pé sheik bonobas kò mọ ìtumọ̀ àyà yẹn àtìgbà tí sheik aziari tó túmọ̀ rẹ̀ fún ibi tó ti rí nìkọ́ṣù yẹn dáálọ́gì yẹn ibi tí agbẹnusọ àwọn oníbídìí àìsí rí i ẹ pé kó display rẹ̀ ó kó máa ń display tíà ó máa ń display tíà ẹni kó display rẹ̀ irọ́ ló pa mọ́ Sheikh Bonu Bas nítorí pé Sheikh Bonu Bas mọ̀ wípé àyà yẹn kò ní í ṣe pẹ̀lú fífọ́ ẹyinjú bí kò ṣe ìríran inú ọkàn ìríran inú ọkàn ẹni tí ọba fọ́nú nípa ti àlọ́ọ̀ nílé ayé yóò fọ́nú náà tọ́ba di ní àlìkìyàmà ìfọ́ ojú inú sí ọ̀nà ọmọ ni aya tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àmọ́ arákùnrin yìí tó jẹ́ agbẹnusọ àwọn bídíà yìí láti lè yẹ̀yẹ́ ṣékù bónú láti lè yẹpẹrẹ wọn láti lè wọ́ wọn ńlẹ̀ láti lè dangrèdì wọn sí ipò ẹni tí ò mọ ìtumọ̀ áyàlù kùránì lójú sọ bẹ́ẹ̀ ó sì fẹ́ gbọ́lá fún àwọn àfáà aziari gẹ́gẹ́ bí ẹni tó mọ ìtumọ̀ àlùkùránì ju sheik bono lọ ẹ wá sọ fún pé òun òkùnkù sí ń bẹ̀ kò sí ń bí ìfáǹfà yẹ kábà sọ pé ó jẹ́ ṣáhídù lè fi sọ kì ṣe ẹni tó wítínẹ́sì dáálọ́gì yẹn so ọgbọ́n ni bọ́yá nínú radio conversation nínú phone conversation tàbọ́kà nínú síra ok ẹni kó display ẹ̀ fún wa. kó display ẹ̀ fún ayé tí ó bá jẹ́ pé rọ́ ló ń pamọ́ ṣèkú gbónú báf kó display ọ̀rọ̀ yẹn kó display ẹ̀ fún ayé sheikh bunu baas rahimahullah ẹni tó ga sí pé lójú ayé rẹ̀ òun ni rọ̀yísù alájínà àdáyínà pèlìbọ̀n ah, rọ̀yísù lájínà dáímà lilibooth wàdáwà wà irishad ní Saudi Arabia ẹni tí wọ́n fi ṣe olórí olórí ikọ̀ olórí àjọ tí ó wà gbére tí kìí ṣe ìjọ tí kìí ṣe àjọ tí ó kàn jókòó fún oṣù kan tí wọ́n á dì sọ́fù ẹ̀ tó ga sí pé lẹ́yìn ikú bàbá lájínà tó ń tẹ̀ wájú ni tí wọ́n ní rẹ́kọ̀d tó sì wà lórí íńtánẹ́ẹ̀tì ẹni tó wá jẹ́ olórí fún alájínà àdáyímà lójú ayé rẹ̀ àfàìmọ̀ kọ́ má jẹ́ pé bàbá gan ni olórí àkọ́kọ́ fún lájínà àdáyímà àfàìmọ̀ so ẹni tó wá jẹ́ olórí fún lájínà àdáyímà ní Saudi kò wá mọ ìtumọ̀ ááyà alukurani ọ̀ǹtì ìgbà tí àfà kan ní azíàrí tó tó wá ṣàlàyé ẹ̀kún lára ẹsẹ̀ wá balẹ̀ ẹ pé kí agbẹnusọ yìí kó rìlíìsì yálà phone conversation ni o yálà inú tí àkan ló ti kà ni o ẹ pé kó display ẹ̀ fún wa so ìyẹn báyẹn ṣé ẹ wá rí odidi irọ́ tó pa máàlù súnà tí bàbá búnú bá súnà jẹ́ kan nínú wa odidi irọ́ tó pa máa wa ni pé ó ní àwa àlùsúnà ó ní àwa à ń fi aláòwé ènìyàn nítorí pé a sọ pé aláò ní ojú ó ní ojú yálà ojú ti àínù ojú ti àínù tí ń pè ní eye yálà ojú ti wájíhù tí ń pè ní face àti ọwọ́ àti ọwọ́ okay ẹnìkan ní who is that person that gives false statement àní agbẹnusọ àwọn oníbídíà agbẹnusọ àwọn oníbídíà bẹ́ẹ̀ bá mọ ọkọ rẹ̀ ẹ sá ti gbọ́ ohùn rẹ̀ ẹ ti gbọ́ ohùn rẹ̀ ẹ jẹ́ n tún play fún yín. ọ̀rọ̀ yìí ó dá fàáfàá lẹ̀ láàrin àfáwà bombas nígbà tí wọ́n wà láyé pẹ̀lú ọ̀kan nínú àwọn àfáwà láti azari tí wọ́n jẹ́ àgbà àfa aláṣà ìgbà náà wọ́n ń ṣe fàáfà lórí irú ọ̀rọ̀ báyìí bọ̀m̀báṣì ò wá gbà wípé a gbọ́dọ̀ ṣe tẹ̀fúwì kò ní jẹ́ túmọ̀ nǹkan yẹn àfa yẹn wá ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ kí búrú náà kí wọ́n tú àyà yìí fún wa ìwà máa ń kí àná sí àdì yìí àmọ́ ẹni bá fọ́jú láyé wúwà tẹ̀lé àkọ́rọ́ àmọ́ yóò fọ́jú lọ́rùn bọ̀m̀báṣì wá tù àfa yẹn wá bèè lọ́wọ́ bọ̀m̀báṣì pé ṣètò bá ti lọ́rùn bọ̀m̀báṣì ó tún fọ́ lójú yóò tún wá ṣìnà kò ní sí ojú ọ̀nà ara bọ̀ bá ṣì wá wálẹ̀ lóbìnrin ọ̀lọ́. ọ̀rọ̀ yìí ó dá ó dá fàǹfà lẹ̀ láàrin àfáwà bombas nígbà tí wọ́n wà láyé pẹ̀lú ọ̀kan nínú àwọn àfáwà láti azari tí wọ́n jẹ́ àgbà àfa aláṣẹ àrígbà náà wọ́n ń ṣe fàáfà lórí irú ọ̀rọ̀ báyìí bòǹbáàṣì ò wá gbà wípé a gbọ́dọ̀ ṣe tẹ̀fúwìl kò ní í jẹ́túmọ̀ nǹkan yẹn àfa yẹn wá ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ kí bòǹbáàṣ kí wọ́n tú àyà yìí fún wa pé wà máa ń kí ànàfi àbí àmọ́ ẹni bá fọ́jú láyé wúwà bìlà àkọ́rọ́ àmọ́ yóò fọ́jú lọ́rùn bòǹbáàṣì wá tù àfa yẹn wá ń bèèrè lọ́wọ́ bòǹbáàṣì pé ṣé tó bá di lọ́rùn bòǹbáàṣì ó tún fọ́ lójú yóò tún wá ṣìnà kò ní sí ojú ọ̀nà ọlọ́ ara bọ̀ bá ti wá wálẹ̀ lọ́dún náà lọ ọ̀rọ̀ yìí. mo rò pé ẹ ti gbọ́ báwọn ẹ̀yin tẹ́ ń béèrè orúkọ rẹ̀ a nídìí orúkọ rẹ̀ ẹ ti gbọ́ ohun rẹ̀ ẹ sì mọ̀ pé nìyẹn ló ń sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ so ó ní sheikh abunu samahatu sheikh bunu rahimahullah wọ́n ní wọn ò mọ̀ aya sura al-isra aya 72. two ibi tí Allah ti sọ pé wa man kana fi hadhihi a'ama fahuwa fil akhirati a'ama wa adallu sabila ẹni tó bá wà ní àyìn nílé ayé yìí ní afọ́jú yóò wà ní afọ́jú ní ọ̀run yóò sì sọnù gan yóò sọnù jùlọ okay ọwọ́ ní sẹ́kùbónú bá sí ọmọ ìtumọ̀ àyà ìsí wípé ìfọ́jú inú ni kìí ṣe ìfọ́jú ẹyinjú ìfọ́jú inú ni kìí ṣe ìfọ́jú ti ẹyinjú ó ní àfáàzì àrí yẹn ló ṣe wá jẹ́ kí sẹ́kùbónú bá sí ọmọ ìtumọ̀ rẹ̀ irọ́ ló pamọ́ sẹ́kùbónú bá sí ẹni kó pìrìsẹ́ǹtì ẹni kó pìsẹ́ǹtì phone conversation tàbí program tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ tàbí inú àkọsílẹ̀ tó wà ẹni kó pìsẹ́ǹtì ẹ̀ Sheikh Bono Bass yìí wọ́n sì fìgbà kan jẹ́ lójú ayé wọn wọ́n jẹ́ former uh, VC Jamiu Islamiyya lójú ayé wọn àwọn ni wọ́n jẹ́ rọ̀yìsù lágínà dáímà fìlìbọ̀nsù wal ilmiya wà dáwà wal ifta fún odidi Saudi Arabia nítorí pé àfáì ti jẹ́ ahlus sunna ni agbẹnusọ àwọn oníbídíà yìí fi fẹ́ tẹ́ wọn ló fi fẹ́ yẹpẹrẹ wọn lórí irọ́ lórí irọ́ kò wá la ìdálọ́ tọ́kàn pìrìsẹ́ǹtì hádìsà yẹn ìṣẹ̀lẹ̀ yẹn kó pìsẹ́ǹtì ẹ̀ fún wa àwa jẹ́ ọ̀kan nínú alùsúnà a sì jẹ́ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ sheikh bunu bas àwa sì gbà pé sheikh bunu bas ọlọ́run fún wọn ní ìmọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé lójú ayé wọn àwọn ni olùdarí ààrẹ fún ìgbìmọ̀ tó ń mójútó ìwádìí ìmọ̀ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn ìtọ́nisọ́nà àti iṣẹ́ ìpèpèsẹ́sìn tóun ti bí bàbá ò ṣe ríran tí wọn ò ṣe fi fẹ́gásíkẹ́ ẹyin jù wọ́n ti fọ́ ọwá ń yí wọn mẹ́rẹ̀ẹ́ torí pé o fẹ́ pèpè lọ síbi ìṣìnà torí pé o fẹ́ pèpè lọ síbi ìṣìnà o fẹ́ sí o fẹ́ ṣì aráyé lọ́nà o wá ń yí wọn mẹ́rẹ̀. kí o ń bídíà kọ́mọ parọ́mọ́sú náà ìṣesí wọn ni ẹ pé kí agbẹnusọ àwọn bídíà yìí kó mú àkọsílẹ̀ reference reference lórí ọ̀rọ̀ tó sọ yìí ẹ pé kó mu wá ẹ kó mu wá so ìyẹn báyẹn ẹ jẹ́ àtẹ̀wájú agbẹnusọ àwọn bídíà yìí ó ní àdìsọ́kàn fífi àláòwé ènìyàn ó ní àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra ó ní àwọn ni wọ́n ní nípìlẹ̀ ó wá ní ṣùgbọ́n àwọn kan tí wọ́n di mùsùlùmí tí wọ́n di sọ̀hábà tí wọ́n di sọ̀hábà ó ní àwọn ni wọ́n wá gbé àkìídà yẹn wọnú ìsìláàmù ó ń fi ẹ̀sùn kan àwọn àfáà sheikh bùnú bá sì kan nínú wọn sheikh sọ́ọ̀lù usaimin jẹ kan nínú wọn ibùnú tàìmíyà jẹ kan nínú wọn ó ń fi ẹ̀sùn kàn wọ́n fẹ̀sùn kàn ah, ẹjẹ́ agbọ́ nínú ọ̀rọ̀ agbẹnusọ àwọn bọ́ńbídíà yẹn ẹjẹ́ agbọ́n tó wí. ìmọ̀ àfi ọlọ́run tó ènìyàn òun náà ni àkídà àwọn Yahudi ìgbàgbọ́ àwọn Júù ni wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ọlọ́run ọlọ́run ọba yín tẹ̀ ń sin yẹn ọba tí ó yàtọ̀ sí ènìyàn. ìmọ̀ àfi ọlọ́run tó ènìyàn òun náà ni àkídà àwọn yahudi ìgbàgbọ́ àwọn júù ni wọ́n a máa ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ọlọ́run ìran ọlọ́run ọba yín tẹ̀ ń sin yẹn ọba tí ó yàtọ̀ sí ènìyàn. ẹ ti gbọ́ báwọn ó ní ìmáa fi ọlọ́run wé ènìyàn ó nígbàgbọ́ àwọn júù ni bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wọn ni kì í ṣe ìgbàgbọ́ àwa àlùsùn náà ẹ̀wùbí tó ti wá mú àwa alùsúnà mọ́ o. àwọn ilé ìgbà yìí pé ọlọ́run ọba fúnra rẹ̀ yóò ní ara kódà ibùdó ọ̀sẹ̀ ìgbẹ́ ní ọ̀rọ̀ tí Allahu ta'ala àlò àwọn àgbà yìí pé ọlọ́run ọba jẹ́rí ẹ̀ o làwọ̀ àìlẹ́yìn ní wọn làwọ̀ àìlẹ́yìn ní apẹ̀kọ̀ ìyá rẹ̀ ó lójú méjì tó yẹ kó ojúlówó ojú gẹ́gẹ́ ọgbà bẹ́ẹ̀ tọ́kọ̀ àbùnbá sọ̀rọ̀ tí Allahu ta'ala àlò táwọn àgbà pé ọlọ́run ní ọmọ kàmáàmù kódà báwọn àfa ìgbà ìgbé ọlọ́run làwú yàdáni wọ́kíltẹ̀ yàdáni yẹ̀mínú wọ́n gbà pé ọlọ́run ọba tẹ́ rí wo làwú yàdáni ọwọ́ méjì lónìí méjèèjì yẹn ọ̀tún ni tá a bá sì wo bọ́lọ̀ bá dẹ́ nìkan tọ́wọ́ rẹ̀ méjèèjì bá jẹ́ ọwọ́ ọ̀tún bọ́ọ̀ wà yìí tátẹ̀ òlẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ kọjú sí báyìí tátẹ̀ lọ́wọ́ òsì rẹ̀ náà tó kọjú wọ́n pe olúwa rẹ̀ kí ni wọ́n máa ń pa tí wọ́n ò pélé dáhùn wọ́n pe rárá àbọ̀ ara ṣáàdì káàpìlẹ̀ máa tàbí kẹ́lẹ́ ẹ̀ wọ́n á láwọn ẹ̀dá kan tí àbùkù wà lára ẹ̀ nítorí pé yóò dàbùkù. mo rò pé gbọ́ bó ṣe dákọ̀ àwọn àfáà bàbá wọn nítorí pé wọ́n sọ pé ọlọ́run ní ojú ó ní ojú méjì ó ní ọwọ́ méjì ó ní ọmọ níka ọwọ́ ẹ̀ méjèèjì sì ní ọ̀tún ẹ̀ ló wà wọ́n ní wọ́n tàbùkù ọlọ́run ní sísọ bẹ́ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ok ṣe rí alákọ̀ọ́kọ́ ná ẹjẹ́ bẹ̀rẹ̀ níbi kí ni ìgbàgbọ́ àwa alùsùnà wàlìjàmáà ṣe rí agbẹnusọ kò mọ yàtọ̀ ó sì mọ àbùsí ni kò mọ yàtọ̀ láàrin fífi àlá òwe ènìyàn àti fífi ìròyìn ìròyìn tí Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ fi ròyìn Allah agbẹnusọ àwọn bídíà ìṣẹ́ ó ṣe bí ẹni tí ó mà torí kó fẹ́ dojú ọ̀rọ̀ ẹ̀sìn rú ó fẹ́ dẹ̀sìn rú ni ìyàtọ̀ ń bẹ láàrin fífi àláòwé ènìyàn àti fífi ìròyìn tí Allah subhanahu wa tó bá fi ròyìn ara rẹ̀ pé ká fi ròyìn rẹ̀ àti ìròyìn tánàbí bá fi ròyìn àlọ́wù pé fi ròyìn àlọ́wù kò mọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì nígbà dé gbangba wálé à àmọ́ nínú ẹ̀mí ẹ̀ ọmọ pé ń bẹ láàrin méjèèjì ọmọ ọmọ ẹjẹ́ wá sọ kí ni ìgbàgbọ́ àwa wa. tẹ́ẹ̀fì mọ̀ wípé àwa mùsùlùmí alùsùnà wàlìjàmáà kò sẹ́nìkan nínú wa tó fi aláòwé ènìyàn tàbí tó fi ènìyàn wé aláò kò sí ẹnìkankan nínú alùsùnà tó jẹ́ bẹ́ẹ̀ kò sí rárá kò sí arákùnrin padà takora rẹ̀ o ẹ rí nínú bóyá the next episode ìgbàgbọ́ àwa alùsúnà wàlìjàmáhà ìgbàgbọ́ wa nípa àwọn ìròyìn tí aláwọ̀ bá fi ròyìn ara rẹ̀ kùlásọ̀ rẹ̀ sókí rẹ̀ ó tẹnu ọ̀kan pàtàkì àfáàgbà pàtàkì nínú alùsúnà nínú alùsùnù wal jamaa ó tẹnu wọn jáde ó sì wà lákọọ́lẹ̀ ẹni náà ni ìmáàmù wa Malik ìmáàmù wa Malik rahimahullah ìmáàmù wa Malik rahimahullah nígbà tí wọ́n ń léèrè nípa ọ̀kan nínú ìròyìn tí Allah fi ròyìn ara rẹ̀ tó sì jẹ́ pé ìròyìn náà a lè fi ròyìn ènìyàn ibi táwọn ẹni ti ní pọ́blẹ́mù ya o ìròyìn tí Allah fi ròyìn ara rẹ̀ tí a sì lè fi ròyìn ènìyàn ok tí ó wá mọ ìyàtọ̀ láàrin eléyìí tí Allah bá fi ròyìn ara rẹ̀ àti eléyìí tá a bá fi ròyìn ènìyàn wọ́n á bi ìmọ́mù wa Málìkì léèrè ẹnìkan bi léèrè béèrè pé yá àbá Abdallah yá àbá Abdullahi ìwọ bàbá Abdullahi ìyẹn ìmọ́mù Málìkì ọmọ Anas ó ní aláwòsọ nínú tírà rẹ̀ pé Arrahman على العرش استوى الرحمن على ọba àjọkí ayé ìstàwá ala àríṣì wà sí orí ìtẹ́ ọlá rẹ̀ ó wà sí orí ìtẹ́ ọlá rẹ̀ ó wà lórí ìtẹ́ ọlá rẹ̀ ó ní kí ni rẹ̀ ó bi Imam Malik léèrè tí Imam Malik sì jẹ́ ọ̀kan nínú alùsùnà wàlìjàmáà Imam Malik kìí ṣe yẹ̀wúdí kìí ṣe nàṣọ́rá kìí ṣe súfí Imam Malik jẹ́ alùsùnà wàlìjàmáà ó wá bi léèrè pé kí ni ìtumọ̀ arahman alàlẹ̀ àríṣì istawa ayanu súrọ́tù rahman ni pe ọba àjọkẹ́ ayé o ogun wà sórí ìtẹ́ ọlá tẹ́ẹ̀sì mọ̀ pé ọba náà máa gún wà sórí ìtẹ́ ọba ọba ilé ayé àwọn náà máa gún wà sí orí ìtẹ́ ẹni wá ń bi ìmọ̀ mọ̀lìkì léèrè béèrè yẹn so ìròyìn ìgúnwà sórí ìtẹ́ ọlá aláòfin ròyìn ara rẹ̀ ẹ wá gbé èsì Imam Maliki Imam Maliki sọ pé al-istiwa'u ma'lumun wal-kayfu majhulun wal ma'lumun ohun tá ń pè ní al-istiwa al-istiwa gígùn wà wíwà lórí nǹkan wíwà lókè nǹkan dídúró sórí nǹkan ma'alumun àmọ́ àmọ́ nínú èdè tẹ́ bá lo ìsáwà èdè ni bìmánà sán àdà bìmánà èrìtàfà